الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وقل فún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí a dọ́pẹ́ fún alladhi hadana li hadha ad-din òní ọba tí ó tọ́ wa sí ojú ọ̀nà ẹ̀sìn yìí wa ja'alana min adh-dhakirina billah ó sì ṣe wá nìkan nínú àwọn tí wọ́n rántí ọlọ́wọ́n ọba kìyàmá wa qu'udan wa ala junubina nígbà tí a bá dúró tí a bá bẹ̀rẹ̀ àti nígbà tí a bá ń sùn wa zikrullahi sha'nuhu azim ìmáràn tí wà fún ìmáràn tí ọlọ́run ọba ọlá tó pọ̀ ni wa nínú tí ẹrú tó máa fi ń sọ ìgbàgbọ́ ẹ̀ di ohun tí ó lágbára tá a máa fi sọ ìgbàgbọ́ ẹ̀ di ohun tí ó lékan tó dúró déédéé òun náà ni ìrántí ọlọ́run ọba alàbìdíkiri láyé tẹtùmọ̀ ìlú kòló ọlọ́run ni ẹsẹ̀ tí ẹ gbọ́ wípé ìrántí ọlọ́run ọba òun ló máa ń jogun ìfàyàbalẹ̀ fún ni béèyàn bá jẹ́ tí ó ń páyà nínú tó lè tọ́ di ẹni tí ẹ̀mí abalẹ̀ òun ni kó máa rántí ọlọ́run ọba ọlọ́run ni wọ́n mẹ́ni a àzíkiri fáyínàdáhùn máa ń ṣẹta bọ́ǹkà dájúdájú ẹnikẹ́ni tí ó bá gbórí kúrò níbi ìrántí ọlọ́run ọba fáyínàdáhùn ń ṣẹta ọlọ́run ní ìgbésí ayé hílàhílo nírú ẹni bẹ́ẹ̀ la máa gbé ṣúrù ọlọ́run kọ́lọ̀ bá ṣe wá ní afọ́jú ní ayé kó sì má ṣe wá ومن كان في هذه أعمى وهو في الآخرة أعمى وأضل سبيلا ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ti fọ́jú nílé ayé ó fọ́jú sí ìrántí ọlọ́run ó fọ́jú sí àwọn àmì ọlọ́run ọba àdékè ọlá في الآخرة أعمى irú ẹni bẹ́ẹ̀ tó bá di ní àlùkìyàmà ọlọ́run bá máa ṣe ní afọ́jú وأضل سبيلا ọlọ́run ti ṣe lẹ́ńtí ò ní mọ̀nà وممن نؤيد به إيماننا معشر المسلمين nínú tí a lè fi jẹ́ kí ìgbàgbọ́ wa kó dúró déédéé òun náà ní kamaran ti ọlọ́wọ́ ọba àdékíọlá subhanahu wa ta'ala ọba tó mọ́ ọba tí ò yẹ ká sí nǹkan míì àyàfi òun tí a bá wo ní ọ̀sẹ̀ méjì tó kọjá a sọ fúnra wa nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ ọ̀yàn kó dúró déédéé àti àǹfààní tó wà fún ká ní ìgbàgbọ́ gbogbo wa láti mọ̀ pé ìgbàgbọ́ yìí òun náà lọ́nà bá máa fi gbaṣẹ́ lọ́wọ́ wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ náà gbọ́ tó gbà lùkì àmọ̀ gbọ́ àwọn ni wọ́n aṣọ oríire ayé àti tọ̀run ẹni tí ò bá ti gbọ́ náà bá gbọ́ ọlọ́run ni wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'a mansura ọlọ́run láwọn tí wọ́n bá ti nígbàgbọ́ yẹn tó bá di ọjọ́ gbé di àlùkì kọ́lọ̀ ọba kó má kúṣẹ́ wa dànù torí pé kí ni torí pé wọn gba ọlọ́wọ́ ọba àlékè ọlá gbọ́ ọlọ́wọ́ bá fi sọ fún wa ní àìmọye ayé ẹ̀rí ó ní àmìlàtún náà síbà tẹ́sùlà náà ní hàmìyà ọlọ́run ló bẹ́nu àwọn ènìyàn wọ́n a máa ṣiṣẹ́ wọ́n a máa dààmú ṣùgbọ́n bọ́ ṣe ni wọ́n afahasibitum àǹtẹ̀lẹ̀ kó lè wàlámà yà tí kò mẹ́sàlù lẹ́bí iná kọ́lá omi kọ̀bìlíkò ọlọ́run bá ń bá wọn mùsùlùmí sọ̀rọ̀ ó ní ṣe rò pé mama kílèmù pé gbígbàgbọ́ àdánwò ní báyé ni rárá àdánwò máa báyé àwọn tí wọ́n bá gbàgbọ́ yẹn ni wọ́n á là kúrò ń àdánwò ló fi jẹ́ pé ìgbàgbọ́ yẹn ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àlékè ọlá pé tó wà ní sọ́mọ̀ kò lè ní kí sọ́mọ̀ jábọ́ lé yín lórí ni ẹni tó bá nígbàgbọ́ nínú tá máa bá lẹ́rù nìyẹn bọ́nà ọba tó jẹ́ wípé bíyẹ́dìhì alimọ́lẹ̀ ọba tó jẹ́ pọ́wọ́ ẹ̀ ní gbogbo ọláwà ó lè pàṣẹ kí sọ́mọ̀ ìjábọ́ ni wà lórí kí la fẹ́ ṣe ìgbàgbọ́ ni iná lẹ́dínà yakhshawna rabbahum bil ghaib ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n bá ń páyọ̀ ọlọ́run ọba wọn bil ghaib ọba tó jẹ́ pọ́ba tó pamọ́ ni tójú kò lè rí lahum wa ajrun azim ọlọ́run ni wọ́n gbalada tó tóbi wọ́n sì rí àforíjì kọ́lọ́ máa ṣe àforíjì wájú ọmọ kọ́lọ́ kó tún wá ṣe níbi tí a bá kù sí kó sì ṣe wálẹ̀ tí a máa túbá tá a máa kúrò níbi ẹ̀ṣẹ̀ alisaru min zikirillah wa wa torí pé ẹ̀mí tẹ rí yẹn yankos ìgbàgbọ́ a máa lékún àti máa dínkù nínú tó máa ń lé ìgbàgbọ́ ẹni kún òun náà lè máa rántí ọlọ́wọ́ bá àdékè ọlá lọ́nà ti sọ fún wa wípé ó tùdù máa òhìyà ilé wa áfìní sọ̀dà ọ̀nà ń pa ànábì sọ̀rọ̀ máa àríwọ̀ sẹ́lá láṣẹ ó ní tọ́nà ọba ti sọ fún yẹn máa inna salata tanha 'anil fahsha'i wal munkar irun tó Iru ẹ ori bá ní ìwà burúkú lára tó bá ń kírun déédéé bó ti yẹ kó kí irun yà máa gbọ́n ìwà ikú lára ẹni níwà burúkú yìí akbar gbogbo alamori. zikirullah akbar ọlọ́run náà ní ìrántí ọlọ́run ọba àdékí wa ni

wàzákìrínà lọ́ha kẹfìrọ̀ ọlọ́nà àwọn tí wọ́n bá wá rántí ọlọ́ọ̀bá lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wàzákìrọ̀ àtàwọn obìnrin wọn àádà Allahu lahum maghfiratan wa ajran azima ọlọ́run ló ti pèsè kalẹ̀ fún wọn maghfiratan àwọn mùsùlùmí ọkùnrin wọn obìnrin wọn wàlímùmí nínà wàlímùmí náà onígbàgbọ́ òdodo ọkùnrin àti obìnrin ọlọ́ọ̀bá ti wá ròyìn wọn lọ kí ló fi parí ẹ̀ wà zákìrì iná lọ́ha rọ̀ àti àwọn tí wọ́n rántí ọlọ́run ọba ọlá ká lè pé ìrántí ọlọ́run ó ní àjẹbọ̀ tó pọ̀ o واختلاف الليل والنهار لآيات لأولي الألباب ọlọ́run ní níbi dídá sọ́mọ̀ bọ́lọ́run ṣe dá sọ́mọ̀ àti ilẹ̀ yẹn àti bí òru àti ọ̀sán bí wọ́n ṣe máa ń yí padà tí wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn àmì wà ń bẹ fún àwọn tí wọ́n bá lóye ọlọ́run á kó yé àwọn wo ni wọ́n lóye alladhina yadhkuruna Allaha àwọn olóye àwọn ọ̀jọ̀gbọ́n làwọn tí wọ́n máa ń rántí ọlọ́run ọba qiyaman lórí ìdúró wa máa rántí ọlọ́wọ́ bá wa qu'udan lórí ìjókòó wa máa rántí ọlọ́wọ́ bá wa ala junubihim tí wọ́n bá tún fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n máa rántí ọlọ́wọ́ bá wa yatafakkaruna bi khalqi samawati wal ard wọ́n wá máa ronú nípa sọ́nà tọ́nà ọba dá wọ́n máa ronú nípa ilẹ̀ tọ́nà ọba dá wọ́n máa ronú nípa àwọn ẹ̀dá tọ́nà ọba dá afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wọ́n a máa wo bọ́lọ̀ ọba ṣe dá ibil bó ṣe dára kún mi ó dá lẹ́dàá tó tóbi ẹ̀dá tó jẹ́ wípé ó lè lóṣù kan láì mómi láì jẹun jọ̀mọ́ ó lè rìnrìn àjò láàrin oṣù kan tí ò sì ní dúró rárá tí wọ́n bá tún wo inú òtó ẹ̀ wọ́n á rí kó já láàfíà fún gbogbo àìsàn tó ń ṣe àwọn wọ́n máa tàtàrà ẹ̀rọ ní pé ẹranko kan péré lọ́nà ọba ṣe oríṣiríṣi àǹfààní báyìí sí lára wà ilà sàmá ike ìfarúfìà wọ́n á wòye sí sọ́mọ̀ sọ́nà ọba gbéga ọlọ́ọ̀bá alékí ọlá ó níbi ghairi amadin tarawnaha khalaqa samawati bi ghairi amadin tarawnaha ọlọ́ọ̀lọ́wọ́ dáwọn sọ́nà yẹn bi ghairi amadin tarawnaha kò ní òpó tẹ́lẹ̀ fojú rí kò sí kanopi náà ta lè gbé kalẹ̀ àfi kó ní pílà àfi ní póòlù ṣùgbọ́n náà ní póòlù tó gbé sọ́mọ̀ dúró yẹn kò sí tààrà ọ̀nà hà ilé ìtẹ́lẹ̀ rí ó wà ṣùgbọ́n kò jò tẹ̀lẹ̀ fojú rí ọlọ́run máa yóò fi kò hó nà ìlàlá tàlẹ̀ tó òjò jábọ́ ọlọ́run ọba wal ardo wal jibala awtada tẹ bá tún wòye sí àwọn nǹkan tọ́lọ́ ọba ní kí ọlá dá ọlọ́run ní àdámọ́ta dá òkè ó dà gẹ́gẹ́ bí ìṣó ni kí la fi ṣe a fi kan ilẹ̀ mọ́lẹ̀ kí ilẹ̀ má bàa máa yí mọ́ yín lẹ́sẹ̀ eré tí ilẹ̀ ń sá lórí ilẹ̀ tá orí omi ló wà eré tó ń sá wọ́n ní tí a bá wo speed plane tá bá sọ pé hundred times ti speed plane ilẹ̀ tá wà lórí ẹ̀yìn ní rírìn tó ń rìn lójú kan bó ti wà yẹn ó ju eré tí play ń sá lọ bí hundred times ṣùgbọ́n àwa dúró lórí ẹ̀rí ká wá sọ pé one mi talent tó gbé dúró ó ní wáyé jìbálà àwùjáàdà àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n máa ń ronú sí nìyẹn torí ta bá ń sọ̀rọ̀ pa zikir bí ma'nahu al'am nípa ìtumọ̀ ẹ̀ tó kún yahtawi shay'an nǹkan méjì ló kó sínú atafakuru fi àlá ìlà ká máa ronú nípa àwọn nǹkan tó náà bá dá àwọn ìdẹ̀rọ lọ́wọ́ bá wàtànáwò àléyìí wàtàhínídòhò àbí ká máa gbé ọlọ́run tóbi wàtẹ̀síbíhòhò ká máa ti àfọ̀mọ́ fún wàtàhílòhò ká máa fi rinlẹ̀ pé kò lẹ́ni tó kò sẹ́ni tó lẹ́yìn tó ti jọ ti àyàfo wọn lọ́wọ́ bá méjèèjì ló wá ṣe pàtàkì tá gbọ́dọ̀ máa ṣe ọlọ́run ọba àlékí ọlá ó onye òye wa ní ọ̀pọ̀lọpọ̀ ayé tá a bá wòye nínú tọ́nà ọba àdékí ọládá òun ni ó tá ń sùn Allahu yatawaffa al-anfusa hina mawtiha onígbàtẹ́ bá kú ikú kékeré yẹn tàlẹ̀ tó gbẹ̀mí Allah yatawaffa al-anfusa hina

ilà Musa ma títí di àsìkò tó wọn ọlọ́wọ́n titi ọlọ́wọ́n ti mú àsìkò yẹn wà ìdáhùn ìlmù lọ́kọ́ ìlà ya'lamuha ìlàhù àsìkò yìí wá ní kò tẹ́ mú àyàfọ́ ọlọ́wọ́n ọba ọlá gbogbo àsìkò gbogbo àwọn ilé ta gbọ́dọ̀ máa ronú ọlọ́ni wá fi anfusikum afala tubsirun tẹ bá tún ronú sí bọ́nà ọba ṣe dání ẹ̀rí tí àmì ọlọ́wọ́ ọba àdíkì ọláwà ń bẹ̀ ma ń kọ̀ lákọ́ta hádá bá pìlà tí àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá ronú lọ rúbọ̀ ohun a máa jáde lẹ́mí wọn ohun máa jáde lẹ́nu wọn ma ń kọ̀ lákọ́ta hádá bá pìlà á ìwọ náà ò dá nǹkan yìí lásán béèyàn bá ronú sáwọn ẹ̀dá ọlọ́run asàtàrẹ mọ́ lọ́wọ́ ọba wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun gbogbo tọ́nà ọba dáfẹ́ bá wò dáadáa ẹ̀ máa rí pọ́kọ̀ ṣoṣo lọ́wọ́ ọba ọlọ́run ni law kana fihima alihatun illa Allahu la fasadata ọlọ́run sọ́mọ̀ tẹ́ rí yẹn àti ilẹ̀ tẹ́ rí yẹn tí ọlọ́run ọba bá lọ pé méjì níbẹ̀ ni la fasadata sọ́nà àti ilẹ̀ ò bá ti dàrú torí tí wọ́n bá pé méjì àsìkò òru tọ́lọ́ ń kejì sọ pé ọ̀sán lòun fẹ́ ilé ayé àdàrú jọ mọ́ ilé ayé àdàrú ilẹ̀ tá a rìn nǹkan jọ mọ́ ọlọ́run bá lóun ṣe ilẹ̀ fún wa bisáàtọ̀ ó tẹ gẹ́gẹ́ bí ẹni àárín lórí ẹ̀ láti ibìkan sí ibìkan nínú nínú ìdẹ̀ra ọlọ́run ọba lé wa lórí tó yẹ ká máa ronú síjọ mọ́ ìrìsàlù rúṣùlù wà àwọn ànọ́bì tọ́nà bá rán wa àwọn òjíṣẹ́ tọ́nà bá rán wa nínú àwọn àmì ọba ní ọlọ́ọba tá a lè fojú rí nínú àánú ẹ̀ ó kọ̀nẹ́tì pẹ̀lú wa pẹ̀lú àwọn tá a lè fojú rí àwọn kan náà ẹ̀dá tó náà bá dá fún ní àwọn ẹranko làìdọ̀rọ̀ ọlọ́run ní àwòkọ́ṣe wà ń bẹ̀ àwọn àríwòye wà ń bẹ̀ rẹpẹtẹ ọlọ́run bá ní ẹwo tó ń jáde látara wọn tó ń jàǹfààní fún yín látara ìgbé àtẹ̀jẹ̀ ọlọ́run lè mú méjì jáde lára wọn látara ìgbẹ́ àti ẹ̀jẹ̀ kí ni wọ́n fi jọra wọn jọ mọ́ ìgbẹ́ àti ẹ̀jẹ̀ lára ẹranko ọ̀nà á sì máa fa níkì jáde mẹ́jọ mọ́ kọ́ọ́lítọ̀n ọ̀nà onímíkì tó mọ́ tí ẹ̀jẹ̀ mọ́ tí ẹgbẹ́ mọ́ ọ̀nà olóhun wa fanaban kọ́ọ́lítọ̀n sáré kan lè ṣàrìbì a máa ní fa áwùhà tó yẹ ká máa ronú sí tá máa ṣe sábàbí kí mọ́ni wa máa lékún ọlọ́run bá ní fàáwọ̀hà ìlànà hàn ọlọ́run ní kòkòrò oyin ọlọ́run bá sọ wáhíù kalẹ̀ fóun náà ọlọ́run ó mí sí i lára ọlọ́run ìspáyẹ̀ anìtẹ́kìrì mínà jìbáàlì buyutan wà mínà ṣájári wà mímọ̀ ya'rushun ọlọ́run ní káwọn náà máa lọ kọ́ ilé sáàrin igi kọ́ máa lọ kọ́ ilé sáàrin ewé ọlọ́wọ́ fún wọn láǹfààní láti máa jẹ gbogbo tó ń jẹ ewé pátápátá gbogbo táwọn bá wá jẹ nínú ewé àwọn àǹfààní tó wà lára ewé kọ̀ọ̀kan gbogbo tó ń jẹ́ àǹfààní tó wà ní ara ewé kọ̀ọ̀kan yẹn wọ́n á consume ẹ̀ nígbà tó bá wá digest wọ́n á yà bí ìgbẹ́ fi ìṣìfà olè náà ìgbẹ́ wọn yá wá máa jẹ́ ìwòsàn fọmọ ẹ̀dẹ́ èèyàn ìgbẹ́ ní ojọ́ wọn ọ̀nà ó wá wa fi ṣúgà sí àbíbẹ̀kọ́ ni ìgbẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn náà nífẹ̀ẹ́ táwọn tó mọ oúnjẹ ṣe dáadáa ó ṣeé ṣe tí wọ́n bá kì í mọ́lẹ̀ tán foríṣiríṣi gírígẹ́lì sí sí wọ́n lè máa ta lọ́jà kan tó máa sáré ra ìgbẹ́ sì ni nígbà tó bá dára sí ta ló fẹ́ mọ̀jọ mọ́ ìgbẹ́ oyin ọ̀nà wa dára sí ó fi ṣúgà sí ó fàdùbáríkà sí ó di táwọn èèyàn ń tà tán fi ń lówó kò tún wáyé ṣe oyin tá láyé nìkan ló ń jáde mẹ́ ọlọ́ni fi gbogbo tó ń jáde lára oyin pátápátá tí wọ́n bá tún mú kòkòrò oyin tí wọ́n tún fi táyín àlàáfíà tún lè jọmọ́ tó ṣe ọlọ́wọ́n bá nínú ọlọ́wọ́n bá kí ọlá lánàá alánàá nínú mínà máa ṣe akúlò èyí tẹ́ máa jẹ ó wà nú wọn èyí tẹ́ máa gùn wàtá ìlú asqalakum ila baladin lam takunu bibalighihi illa bi shiqqil anfus inna rabbakum la ra'ufur rahim nínú ìdẹ̀ra tó lọ ṣe fún yín tó yẹ ká máa ronú sí òun náà ní tí ọlọ́ọ̀bá fún yín ní àǹfààní àwọn ẹranko ńláńlá minal an'am alhimar àwọn ẹranko oríṣiríṣi alhamira àwọn ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ọmọ ọba ṣe wọ́n nínú wọn ìtẹ́ ma jẹ ó sì ń bẹ nínú wọn àwọn ìtẹ́ ma gùn ọmọ wá láwọn ìtí ẹ̀ ń gùn yóò wá wà nú wọn tó jẹ́ wọ́n ní bẹ̀ṣẹ̀ ríra kẹ́tẹ́kẹ́tẹ́ bó ṣe kéré yẹn ìyẹn dọ́mkì wọ́n ní kò sẹ́rù tí o lè gbé ẹ ṣàkọ̀ gbé sí lẹ́yìn gbogbo gbìyànjú láti láti wọ ìdẹ̀kùn lọ́nà ti ṣe fún wa o àwárá nàìjíríà àlú dọ́mkì lẹ́kọ̀ọ́ ọlọ́run ni awalam yàrá ilà tọ́ìlì fọ̀ọ̀kọ́ òun sọ̀fà èyí náà pléènì tó gbé yín káàkiri ẹwà àwọn ẹyẹ kí lọ fi ṣe play ìwòye ní sáwọn ẹyẹ tó kò lórí sọ́mọ̀ ìwòye ní sáwọn ẹja ńláńlá tó ń rìn lórí odò ohun tó fi ṣe play ní òdù yẹn lọ wọ́n wo bẹ́ já ṣe rìn nínú odò pẹ̀lú àwọn owó ìbomi tó wúwo yẹn ẹja dẹ̀ máa penetrate yẹn lọ tí wọ́n ìbomi bá ń bọ̀ báyìí sí tẹ́jáde fẹ́ wọ́n á dẹ̀ máa lọ wọ́n ìbomi yìí ò ní dá padà wọ́n wò kókè ṣépò ẹni fẹ́ já níyẹn òní ẹja fi ṣe plane tàbá fẹ́ ṣe wọ́n rí pẹ́yẹ ń jẹ́ bẹ́yẹ bá fẹ́ fò apá kò ní wú ojú kejì lọ wọ́n tún fi ìyẹn náà kún gbogbo àwọn tó wá jẹ́ iná tí wọ́n fi sójú plane tó jẹ́ pé tó bá wà ní òkùnkùn lókè aṣàmàrí ibi tó lọ ni oríṣiríṣi àwọn ẹyẹ àwọn bébé bí àwọn kòkòrò ibi ń jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n wò bó lójú ẹ̀ ṣe rí eléyìí inú òkùnkùn kò kọ́ ló kọ́kọ́ gbogbo àwọn òye yìí pátápátá ta ló tún fún wáyẹ̀ jọ mọ́ ó ní làkọ́lẹ̀ khalaqna al-insana fi ahsani taqwim ó lóun jẹ́ yan ọmọ ẹ̀dẹ́ èèyàn lẹ́dàá tó dáa jù lọ kí la fi dájà wọn tó kù lọ ọlọ́run fún wa ní aqilun mumayyazun làákàyè tó yàtọ̀ sí tàwọn ẹ̀dá tó kù kò sí ẹ̀dá tọ́lọ́run ewúrẹ́ òní lákàyè ló mẹ́ pípẹ́ bá gbóúnjẹ sílẹ̀ ń gbọ́dọ̀ máa ṣọ yí ìwọ́n tó mẹ́ta dání a máa ṣọ ẹ̀ ó dìgbà tó bá lọ kó tó padà wá jẹ ṣé kò ní lákàyè àwọn ẹ̀dá iná ní lákàyè ṣùgbọ́n akọ́lù mọ̀mọ́ yìí zòn ọpọlọ tó dá yàtọ̀ àti pé ọpọlọ tó lè ṣe àdáyọrí pé eléyìí ló dáa ọlọ́run nífa alhamaha fujuraha wa gbogbo tó ń jẹ́ positive ọlọ́run fi hàn mẹ́ẹ̀dé èèyàn ohun tó ń jẹ́ negative ọlọ́run bá fi ìmọ̀ ẹ̀ mọ́ kódà kẹ́ má ṣe kọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ̀ pé eléyìí ohun tó dáa ni eléyìí ohun tí ò dáa ni a kò ní láti ṣe tẹ̀síìr ìran rẹ ní létí ni kọ́nà kó ṣàánú fún wa tá a bá fẹ́ kí mọ́ni wa kó ga sókè a gbọ́dọ̀ gbìyànjú kájẹ́ ti máa rántí ọlọ́run bá ìrántí ọlọ́run ó yapa ọtọ́gọ̀rọ̀ àwọn èèyàn ń ṣe tọ́ba ti ń sọ zikir ẹlòmíì bàndírì ni rárá ọlọ́ọ̀bá wo ṣe ọba àrígbé ọlọ́ni wa ń tún sàmìdú ìjó lẹ́ ń jó kiri orílẹ̀ ń kọ́ kiri ṣe tó tọ́nà ọba rọ yìí nìyẹn wà ábúdù lè láyé wà jùdù tẹ bá bẹ́ sí náà ẹ sí náà tẹ́ẹ̀dẹ̀ bá forí kọlẹ̀ fọ́ náà ó wá ló kọrin ọpẹ́ kí lọ́nà bẹ́ẹ̀ fi ṣe kò sí lọ́nà bẹ́ẹ̀ fi ṣe jọ̀mọ́ gbogbo àwọn nǹkan ìmùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí wọ́n tún wá sọ pé oríṣiríṣi ìrántí ọlọ́run ní bàndírì máa ń ṣe àríbẹ̀kọ́ ni àwọn èèyàn tún wá gbókun bí pàǹdù bàndírì àgbókun wájú ọlọ́run ọba àwa mùsùlùmí agbọ́dọ̀ mójútó ẹ̀sìn ó mọ tóní ìjọ tí òkè ń kọ́ ṣe fáwọn kan ṣe gbogbo tábẹ́bí ṣẹ̀sìn ọlọ́run bá kí àwa mùsùlùmí kò sí tí ò ti ní àlàyé tó kún rẹ́rẹ́ ẹfẹ́ kírun àlàyé tó kún rẹ́rẹ́ ẹfẹ́ gbàwẹ̀ àlàyé tó kún rẹ́rẹ́ ẹni tí ò ṣe mùsùlùmí ẹ béèrè nípa àwọn iṣu kọ̀ọ̀kan nípa ìsìn tó ń ṣe kí làlàyé ẹ̀kọ́ yìí wàjáde náà àrí ìyába ánà mọ́jẹ́ ní aṣẹ́ nìyẹn ń ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ mùsùlùmí yapa sí yẹn tọ́lábọ̀lẹ̀ ilmi fàrídọ́tùn kó wá ìmọ̀ ń pa bó ṣe fẹ́ sí náà wọ́n bá ọ̀rọ̀ yọ ni awwalu ma yajibu ala al-mukallaf tó bá ti jẹ́ mùsùlùmí tó ti bàlágà nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ máa dààmú lé lórí òun náà ni bó ṣe máa mọ̀ nípa ọlọ́run ọba àdékè ọlá ma'rifatul abdi rabbahu bó ṣe máa mọ̀ ọlọ́run ọba ma'rifatul abdi bó ṣe máa mọ̀ ànábì tọ́nà ọba tó rán sí ẹ wà ma'rifatul abdi dinahu bid o gbọ́dọ̀ máa dààmú lórí bó ṣe máa mú ẹ̀sìn ẹ̀sìn Islam pẹ̀lú ẹ̀rí tó fojú hàn béèyàn bá fẹ́ ṣe Islam èèyàn máa ń ṣe Islam lórí ẹ̀rí òdodo ni kò ń ṣe Islam ọlọ́bẹ̀ yọ Islam tọ́nà bá máa gbà lọ́wọ́ wa Islam tó dàbí ìbánàbí ṣe ṣe sallallahu alaihi wasallam kọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká máa rántí ọlọ́ọ̀ba lọ́pọ̀lọpọ̀ ìrántí ọlọ́ọ̀ta wá sọ síwájú yìí ó ṣe pàtàkì ó ní azikiru al'am ìrántí ọlọ́run gbogbogbò nìyẹn ká máa ronú sí àwọn ẹ̀dá tọ́nà ọba dá ká máa ronú sí àwọn àmì ọlọ́run ọba wàmìnà ayáti lẹ́yìn wà náà ọlọ́run nínú àwọn àmì ọlọ́run ọ̀sán àtòru wàṣàmùsù wà lọ́kọ̀mọ̀ nínú àwọn àmì ọlọ́run lóòrùn àti òṣùpá làtẹ́sùdù rìṣàmùsù àwọn tó wá jẹ́ àmì ọlọ́run yẹn ọlọ́run lẹ́ forí wà láàrin kọ́mọ̀rù òṣùpá ẹ̀ gbọ́dọ̀ forí kọlẹ̀ fún wájúdù lìlà ọlọ́wọ́ bá ní kẹ́ forí kọlẹ̀ fún ọlọ́ni wà lẹ́dínà dákọ́dù mi dúní àwùyá tẹ́bára wọn ẹlòmíì tí wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá lẹ́yìn ọlọ́run tẹ́bá fi wọ́n pé kí ló dé wọ́n ní máa na àbúdùhù yẹ ká sìn ṣùgbọ́n àwọn nǹkan ìyá fi wọ́n ṣàtẹ̀gùn mélòó sàárè nílẹ̀ yorùbá tẹ́ bá débi sàárè yìí sí wọ́n ti ṣe géèjì sí wọ́n wá rọra ṣe àwọn irú bọ́gláàrí tó báyìí wọ́n ṣe sí tẹ́ bá yọjú obẹ̀ báyìí owó torí kìnnì wọ́n ti sọ ṣéwù tó wà ń bẹ̀ lọ́lọ́run táwọn èèyàn bá fẹ́ ní bùkátà wọn á lọ bẹ̀ wọ́n wọ́n ọmọ wa lọ bẹ̀ àwọn ọmọ ṣéwù sì ní ọgbọ́n olè kọ́ nìyẹn ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn ṣéwù lè rí tó bá ti kú àwọn ọmọ wa fẹ́ sin wọ́n sílé káwọn èèyàn lè máa wá wọ́n ti mẹ́tọ́ tó bá wá fún ọ̀ ní wá lọ́wọ́ lásán èyí tó fi bàbá sí yẹn wọ́n ti rọra ṣe séèfù sí tí ẹ bá rówó fi síbẹ̀ ẹ̀ ní rí yọ jáde ó wá wá kún bèlè àwọn ọmọ tí mo ti nígbà kan lọ kó àwọn èèyàn wá ń tàkà rẹ̀ ṣe ẹ̀bọ tó náà because jọmọ́ bóò làwọn èèyàn ti máa lóbi sàárè ìfihàn ní pé tó wà bẹ́ẹ̀ bóò náà ṣe ní ní àbàṣọ bọ́ lọ́wọ́ wa ló fi jẹ́ pé gbogbo àwọn àfa àwọn gbọ́dọ̀ gbìyànjú láti mójútó lẹ́yìn tó wá ní pé kó tó kú gbọ́dọ̀ sọ fáwọn ọmọ ìtẹ́ nìkan lọ sí ẹbí iṣẹ́ tó jẹ́ pé tèèyàn bá débẹ̀ lẹ́yìn bí oṣù mélòó kan ẹ̀ ní mọ bí tí wọ́n ti lágbájá sí yàtọ̀ síbi náà fi kalẹ̀ ìdòdì kí la fẹ́ fi gbogbo yẹn ṣe àwọn èèyàn sọ náà ní ojú orí ẹ̀ ojú orí bàbẹ́ ẹ̀ lọ sí ojú orí bàbẹ́ ẹ̀ lè nígbà tẹ́ mọ bí tó wà yìí tẹ́ bá ti gbé lọ ságége tí wọ́n sí ságége tẹ́tẹ́bẹ̀ bí ẹ̀yìn oṣù mẹ́ta ẹ̀ẹ́dì ẹ̀mọ́ bí tó jẹ́ lọ́gọ́ mẹ́rọ bẹ́yọ̀ bá tiẹ̀ wá lọ bẹ iṣẹ́ wò kí lànà òbí ti sọ wàá ṣàdúrà fún wọn tó wà níbẹ̀ wàá ṣàdúrà fún rẹ̀ assalamu alaikum ya ahla diya minal mu'minina wal mu'minat ìkí ọlọ́run bá kó máa bá yí ẹ̀yin tẹ́ gbé àyè tẹ́ tó nígbàgbọ́ òdodo ọkùnrin àtobìnrin wà ní sẹ́rẹ̀ iṣẹ́ àwọn ọmọ bí kò làṣìkò àwa tá a wá bẹ̀rù òde ni àwa náà bọ̀ wá kí lẹ ṣe yẹ àtẹ̀kìrì àwọn ara wa náà lè gbígbá àyè tiwa náà ni gbogbo wọn commission agreement jẹ́ ń gbá káàkiri kò sí mẹ́rẹ̀ kò sí agreement and commission mẹ́rẹ̀ rárá ilé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ gbogbo wa náà là ń lọ síbẹ̀ ó tọ́ fẹ́ ká ṣe tá lọ bẹ iṣẹ́ wò nìyẹn kò ju kíká wá dojú àdúrà fáwọn tó wà mẹ́gbẹ́ á ah, ẹlòmí ìtura fẹ́ bàbí á ní ah, orí òkú ọ̀run ẹ má sùn à òun ah, tí ó pè fún wọn nìyẹn tó bá jẹ́ kọ́nà fẹ́ kọ́ sí ni kọ́ sùn ni òun ní kọ́nà má jẹ́ kọ́ sùn tó kọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ẹ̀ntàdé wá fẹ́ ni ló tó bu àtàfẹ́ lò lọ́rọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá jẹ́ àwọn àfáà tó yẹ kọ́ àwọn èèyàn jùlọ fẹ́ bọ́ àwọn gbọ̀ngbọ̀n lẹ́nu ìṣáájú ìdí ẹbọ àwọn àfáàtò yẹ kí wọ́n sọ fáwọn èèyàn kan jìnà sí bí aburú àwọn lẹ́ni àkọ́kọ́ tó ń lọ sílẹ̀ kọ́lọ̀ kó tó ẹnì kọ̀ọ̀kan wá ṣe kọ́lọ̀ kó ṣe àlọ́ wa أقول قولي هذا أستغفر الله لكم واستغفروه إنه هو الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Thank you to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started three weeks ago. We said we want to mention about 10 things that can strengthen our faith, that can make our faith to increase and make our faith more powerful. And we have said that the essence of faith is everything in life. When we have faith, it is going to make it easy for us to worship Allah Because we know that there is Allah. We believe in the existence of God. And we believe that there is punishment with God. We believe there is mercy with God. That will encourage us to do good so that we can see the mercy of Allah. It will encourage us to shun evil so that we can escape from the wrath and punishment of Allah. Subhanahu wa ta'ala. We have mentioned several virtues of having faith. I will establish the, fact that Yazidu wa Yankus, that Iman increases and it decreases. Yazidu bil amali salih. Whenever we do righteous good deed, our faith will go up. And whenever we do, we do evil, our faith will come down. That is why a Muslim should try to do more good. So that the number of time our faith will increase, will demand that the time it will decrease. There is no way that your faith will stand still. Sometimes it increases, while sometimes it will decrease. There is no way out of that. Because whenever you do evil, and no one is free from, from evil, you cannot claim that for once in your life, you have not done evil. And you cannot assure yourself of the fact that if you die, you will not engage in evil. That is why the Prophet sallallahu alaihi wasallam has encouraged us to always say istighfar, to seek the forgiveness of Allah subhanahu wa ta'ala because of our sins. And the sins that we commit cannot be counted. And the Prophet sallallahu alayhi wa sallam said, Allah subhanahu wa ta'ala لو أنكم لولا أنكم تذنبون لذهب الله بكم ولا يأتي بآخرون بآخرين If not for your sins, Allah would have taken you out of this earth. Allah would have, would have taken your souls and it will come with other people. you Yuzlebun, they will, they will commit evil, they will commit sin, وَيَسْتَغْفِرُونَ But they will seek the forgiveness of Allah. فَيَغْفِرُ اللَّهُ لَهُمْ and Allah is going to forgive them. Among the things that we strengthen our faith that we have mentioned is to seek for beneficial knowledge, to know about Allah and the names of Allah. And the second one that we mentioned in the previous sermon was the Tadabbur al-Quran, to always reflect upon the meaning of the Quran. And the thought that we have mentioned today, if we want our faith to always increase, is for us to remember Allah subhanahu wa ta'ala Because the Prophet ﷺ said, the example of someone that remembers Allah and that who does not remember who does not remember Allah is like that of living and the dead. The one that remember Allah is living, while the one that does not remember Allah is dead. Then Allah said, وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ The most important thing in life is to remember Allah. Allah mentioned in Surah Al-Taha that whoever abandons the remembrance of Allah is going to live a miserable life. وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ عَمًى And he will be raised on the day of judgment as blind. He will complain to Allah, Oh Allah, why have you made me blind today? When I was on earth, I used to see. Allah will say, thus did our verses came to you. When our verses came to you, when our messengers came to you, فَنَسِيتَهَا تَرَكْتَهَا You abandoned them. You forgot them. You never take care of them. وَكَذَلِكَ الْيَوْمَ تُزْدَى And today, you are abandoned, you are left, you are forgotten. May Allah always remember us. فَاذْكُرُونِي and I said, remember me, I remember you. فَاذْكُرُونِي أَذْكُرُكُمْ Remember me, I remember you. وَاشْكُرُونِي Give praises to me. wala تَكْفُرُونِ Do not be ungrateful. You can see, فَاذْكُرُونِي أَذْكُرُكُمْ When you remember Allah, Allah will remember you. The Prophet sallallahu alayhi wa sallam said, Allah subhanahu wa ta'ala said, من ذكرني في ملأ ذكرته في ملأ أعلى منه. That whenever someone remember me in a garden of people, I'm going to remember him in a gathering which is better. And that is the gathering of the people in heaven, the angels, you can see. وَإِنْ ذَكَرَنِي في نفسي في نفسه ذكرته في نفسي If you remember him, me, in his heart, I will remember him in my own heart. You can see. Why in Adad? Yemish. If he comes to me while walking, I say to Muhammad, then I will run towards him. When you walk towards Allah, Allah is going to run towards you. وَإِذَا سَأَلَكَ عِبَادِ عَلِّي Should they ask concerning me, فَإِنِّي قَرِيبٌ Tell them I'm very close to them. Ujibu da'wata da'i ila da'an. Just for them to call me and I answer. Ud'uni astajibu lakum. Call upon me astajibu lakum. I respond. I answer. You can see. The Prophet صلى الله عليه وسلم said, ينزل ربنا تبارك تعالى حين يبقى من الليل الثلث الأخير. The Prophet صلى الله عليه وسلم said, Allah will descend to the lowest heaven when there is only one thought of the night left, he will say, Monyan Adu, who is asking me for help? Who is asking me for wealth? Who is asking me for anything? Then I give it. Monyan family, who is seeking for my forgiveness? Fa'afiullah. Then I forgive him. Who is in need of me? So if you don't call upon Allah subhanahu, you are making a loss afdol dhikr tilawati al-Quran. And the best form of remembrance is to read the Quran. The best form of the Quran, the dhikr of remembrance of Allah is to say Alhamdulillah. The best form of al-dhikr, as-salawat al-khams, is to say our daily prayer five times. We have mentioned the two types of remembrance of Allah. One is to remember the creation of Allah what Allah created and the greatness of those things. And when you remember the greatness of those things that Allah created, it will let you to know the greatness of Allah. You will see most of the people sometimes, they will say, we will praise the white people, that these white people are very intelligent. These white people are very great. They are the superpower of the world. Why? Because of what they have done. Because of their technology because of the advancements in their country. That's why we pray them. We call them superpower. We call them the best country. We call them developed country. Why? Because we have seen some of what they have done. So when we look at what Allah subhanahu wa ta'ala has done, we are going to glorify Allah. That's why he said, Qul siru fil ardi. Travel eh? Travel from one place to another to see the greatness of Allah. Look at the earth that Allah has created. You walk on it without any difficulty. Look at the heaven He has created. He has made it for you as canopy that cover you from the direct sunlight you can see. He has made the sun to come from the, the farthest part of the heaven. Without sun, we cannot live. Without sun, we cannot have food. And you can see how Allah has regulated it with the moon That is our sustenance in life. Look at all everything that Allah created. هو الذي خلق لكم ما في الأرض جميعا. He has created everything. ما في الأرض جميعا. Everything on earth is for you. For you. Not for other than you. Then Allah said, وَلَا تَجْعَلُوا إِلَهَا أَنْدَادًا If Allah has given you all these favors, then do not call upon other than Him wa antum ta'lamun if you are intelligent if you have knowledge but when people don't possess knowledge they are going to call other than Allah they are going to call things which are lesser than Allah that's why Allah subhanahu wa ta'ala said ضرب الله مثلا فاستمعوا له Allah is giving you a similitude an example then fatemiola please listen attentively إلا الذين يدعون من دون الله those that call beside Allah لن يخلقوا ذبابا لن يخلقون شيئا Allah says they have not created anything أو لماذا خلقوا من الأرض in another verse it says can you show me what Jesus has created can you show me what Oduwa has created can you show me what Osun has created. Can you show me what eh, Ọ̀ṣun odò Ọ̀ṣun has created? Arúre, aláṣẹ́ṣúre, mother, honor, women, out. On earth, can you guide to anything that these things have created? I'm now on fi samawat? Or do they have any participation in the creation of the heaven? If they cannot point to anything on earth, can they point to anything in the heaven? claiming that they have created it. No. Allah subhanahu wa ta'ala says, وَإِنْ يَخْلُقُ الذُّبَابَ مِنْهُ الذُّبَابَ شَيْئًا لَا يَسْتَنْقِذُهُ مِنْهُ For you to know how weak those things that will become beside Allah are so weak, Allah says, even when a fly takes away food from any of them, they cannot retrieve it from it. You will see people will take food, food items, placing it in front of their Ogun, if a lizard should come and pick out of this thing, can they take that food back from the lizard? Allah said, Don't factor the who? One must know. Allah said, You the callers that call them, that fix their hair, you are weak. One must know. Then don't think that you are calling. That's your great father who is now there that you are calling upon. Allah said, They are weak. They are in need of you. You are not in need of them in any way. Because they need at least your supplication. You still have opportunity to pray for Allah to forgive them. But instead for you to call upon Allah to forgive these people, you are calling upon them. You are adding to their problem. And that is what is happening in our environment. Most of our corners, people are taking them as next to God. Ọlá àwọn bàbá wa ọláwọ̀ bàbá wa who has told you that your father is having any favour who has told you that it is not right for you to supplicate that ah by the favour of our fathers we are very sorry for the non-Yoruba speakers kéèyàn sọ pé ọláwọ̀ bàbá wa even to the extent of the prophet bijahi bijahi Muhammad it is not right àbúgbò náà ti máa bẹ̀rẹ̀ ní láwúsá torí àwọn tí wọ́n gbọ́ Yorùbá ọ̀là ànábì Muhammad ẹ̀gbọ́n àwọn Haúsá ṣe máa ń sọ ẹ̀hẹ́ kàyíṣẹ́ ìdájí àfà kàyíṣẹ́ bóòlẹ̀ ti sọ́nà ẹ̀ṣú wí wọ́n fẹ́ kọ́ dáadáa barakallahu fikum náà it is not right to say that àṣírí àríyájú dáadáa láyájú lọ́dọ̀ ọ̀lọ́ha mọ̀kùnrin láhù èyí you call upon Allah only him may Allah grant us success in this world and the hereafter let us be very careful especially for this time that the day of judgment is approaching the prophet sallallahu alaihi wasallam said you will have evil scholars they will know nothing about the religion but they are the end olórí olódo of Nigeria kàyífi ọmọ ẹ and because of this title they can do and not do. that is their belief they are forgotten if they have given you oa oh, eh, there are other meanings to that and what you are doing is tell us the meaning that you carry if you are oa oh, eh, that is why you want to destroy the religion of God people will tell you that you are oa oh, eh, olórí olódo of Nigeria akbar mujahid min Nigeria ON هذا هذا منصب ياتي من الحكومة مثلا واحد عمل دورا كبيرا في دولة عمل شيئا كبيرا في دولة والحكومة فيه هذا المنصب أنه قد حصل على OON مثلا سلطان له هذا اللقب OON What is the meaning in English? The real meaning, OON. هذا لقب ولكن يؤتي يؤتى بعض الناس لا يستحقونه وهذا يخرج يتكلم عن الله بغير علم ولا هدى ولا كتاب منير àwọn èèyàn á bọ́ sàwọn oríṣiríṣi tẹ bá lórí social media àwọn èèyàn ṣe conference lórí rọ́pù ìsá ò ní padà wá mọ́ kìíní kan tẹ̀bá ló padà bọ̀ torí pọ̀ christian tó rẹ̀ bẹ́ẹ̀ lè àwọn nǹkan ìwà bí christian ṣe gbà yẹn làwa náà ṣe gbà àwọn nǹkan míì sì wà báwọn ṣe gbà kọ́ làwa ṣe gbà lápò bí ìlọ́kún wáyé yálé iye òsán wá di christian torí pàjọ ní àwọn kọ̀ọ̀kan tó dà wá pọ̀ àbíbẹ̀kọ́ tẹ́bá bí christian sì lókè ìyọkùn tí kí ló máa sọ á ní kò dáa tẹ bá bí christian pé kéèyàn ṣe ìdán kí ló máa sọ á ní kò dáa ṣe ń sìn torí pọ̀ sọ pé kò dáa káwa náà wá sọ pé àrárá o ẹ jẹ́ sọ kò dáa kọ́nà ọ̀fun wá ṣe kò gẹ́ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمة إنك أنت الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا يرحمكم الله